káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ńláńlá ni wọ́n fi ìjókòó yẹ ìlúmọ̀ọ́ká olórin Queen Madiva sí níbi ayẹyẹ ìsọmọlórúkọ rẹ̀ eléyìí tí ó wáyé ní àná òde yìí ní Lẹ́kì Èkó níbi ìsọmọlórúkọ náà ní àwọn ènìyàn tó lámìlaka láwùjọ tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká gbogbo wá láti fi ìjókòó wọn yẹ́ ìdílé ọ̀túnba àti olórí onífàdésí dr rẹ̀mí àwòdé ni ó ṣíwájú ọ̀pọ̀ àwọn àlejò ńláńlá eléyìí tó ń bẹ níjókòó nígbà tí àwọn amúlùdùn gbogbo kò gbẹ́yìn láti wá pọn tọkọtaya náà lé wọ́n ṣàdúrà fún ọmọ àti ìdílé tí olódùmarè fi ọmọ ọ̀hún ta lọ́rẹ ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti lọ. inú mi ti ẹ̀dùn mo ṣe débi bí òun mìtọ̀ tún bá rí ṣùgbọ́n mo rí pé ọkọ alálùbáríkà ni wọn ọkọ tó nífẹ̀ẹ́ ìyàwó ni wọn Ọlọ́run bá mi jẹ́ kó ara wọn dọjọ́ alẹ́. nígbà tá a tún máa wá ní ọdún tó ń bọ̀ ìbejì là ń bọ̀ wá kó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin Tìmìrọ̀ ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ àsọyán orin rẹ̀ tuntun eléyìí tí ó pe àkórí rẹ̀ ní Daily 2K ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń ṣe orin ọ̀hún gbé síra wọn pé wọ́n máa ń pè ní urgent 2K ó ní kì í ṣe urgent 2 owó tí ènìyàn ń tọrọ fún ó ní urgent 2 nígbà tí Daily 2K òun túmọ̀ sí owó tí àwọn ènìyàn ń ṣiṣẹ́ fún àti wípé báwo ni àwọn ènìyàn ṣe ń rí owó wọn lójúmọ́ ó ṣàlàyé eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ gbọ́ bí orin ọ̀hún ti lọ. I'm out for my daily to pay. bàbá wa gbé mi sókè o. ìgbà tí n bá padà wálé. kí n kó rẹ̀ kó délé. I'm out for my daily to pay ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Bíọ́lá Adébáyọ̀ ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ kí ìyá tó bí i lọ́mọ kú ayẹyẹ ọjọ́ ìbí ó sì gbàdúrà wípé kí Olódùmarè kó jẹ́ kí màmá náà pẹ́ lílé ayé Bíọ́lá Adébáyọ̀ ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára sì ń kí màmá náà wípé wọ́n kú ayẹyẹ òríkádún bákan náà ní láti sọ wípé òun kì yóò káàárẹ̀ láti máa mórí ìyá tó bí òun lọ́mọ wú àti láti máa mọrírì màmá náà Mustapha Ṣọlágbadé ló fi àwòrán tòun àti màmá rẹ̀ sí orí ìtàkùn ayélujára tó sì ń kí ìyá rẹ̀ pẹ̀lú wípé kí Olódùmarè jẹ́ kí màmá náà dàgbà kí ó sì lè jẹun ọmọ pẹ́ léyìí tí àwọn olólùfẹ́ tirẹ̀ pẹ̀lú náà kò gbẹ́yìn láti ṣe àdúrà ọlọ́kan òjọ̀kan fún màmá tó bí i lọ́mọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òye ti fojú hàn gbangba wípé ìlúmọ̀ọ́ká akọrin Davido òun ló ti ra ọkọ̀ tuntun Ferrari kan èyí tí wọ́n sọ pé owó rẹ̀ tó igba mílíọ̀nù náírà ìyẹn two hundred million naira bí ó tilẹ̀ jẹ́ wípé Davido fúnra rẹ̀ kò tí ì fi sórí ìtàkùn ayélujára náà ṣùgbọ́n iléeṣẹ́ tí ó ta ọkọ̀ náà fún ìyẹn iléeṣẹ́ ẹ̀ẹ́dìkan ló ti pè jáde lórí ìtàkùn ayélujára tí wọ́n sì kọ orúkọ rẹ̀ gàdàgbà sí i lórí ìtàkùn ayélujára wípé kó tètè wá gbé ọkọ̀ tó ti sanwó rẹ̀ kí ẹlòmíì tó sanwó ọkọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rọ̀ àwòrán ìlúmọ̀ọ́ká Davido àti Kenda Jenner eléyìí tí ó jẹ́ gbajúgbajà ológe ti ilẹ̀ Amẹ́ríkà ni ó ti gba orí ìtàkùn ayélujára kan látàrí bí àwọn méjèèjì ti pàdé níbi ayẹyẹ kan èyí tó wáyé ní New York City ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí àwọn méjèèjì sì ti dúró láti yà fọ́tò àmọ́ ti Kendall Jenner tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún ta kété sí Davido bí àbàtà tí kò bódò tán léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Davido lórí ìtàkùn ayélujára máa sọ wípé ìwà burúkú ló wù ìwà àrífín ni ta ló tiẹ̀ fẹ́ bá ya fọ́tò tẹ́lẹ̀ àti oríṣi oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé gbogbo ni wọ́n fi ránṣẹ́ tí ọmọbìnrin ọ̀hún bákan náà ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn èyí ló fà á tí àwọn mìíràn nínú àwọn tí wọ́n ń kọ ọ̀rọ̀ tí abẹ́ fọ́nrán àti àwòrán ọ̀hún wípé obìnrin ọ̀hún kò jẹ̀bi o ó ṣeé ṣe kó má ní lọ́kàn láti bá Davido ya fọ́tò ṣùgbọ́n kí àwọn méjèèjì kàn pàdé ní orí red carpet ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Dàmọ́lá Ọlátúnjí ló ti fi ìkọminú tirẹ̀ hàn nípa ìwà àbàjẹ́ eléyìí tí ọkùnrin kan ẹni tí orúkọ orúkọ rẹ̀ ń jẹ́ Mukaila Ismail Gadowu ní agbègbè aláùsá Èkó níbi tí ó ti gbé ilẹ̀ odidi àpò kan tó ń tọ́mọ́ rẹ̀ tí wọ́n sì ń yidà sínú kòtò geere ìdáminù léyìí tí ọ̀rọ̀ náà ti gba orí ìtàkùn ayélujára kan bí ó tilẹ̀ jẹ́ wípé àwòrán àti orúkọ ọkùnrin ọ̀hún pẹ̀lú ti tẹ̀lé fídíò ọ̀hún lẹ́yìn ìṣẹ́jú mélòó kan tí ọ̀rọ̀ rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan tí wọ́n sì ti fi ọwọ́ òfin gbé e báyìí Dàmọ́lá Ọlátúnjí sọ wípé ìjọba ń gbìyànjú agbára wọn láti lè rí dájú wípé ohun gbogbo ń lọ bí ó ti yẹ kó lọ ṣùgbọ́n ọ̀pọ̀ kọlọ̀rọ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè ni wọ́n máa ń hùwà búburú láti ba iṣẹ́ ìjọba jẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n sì ń kí àkàndá ènìyàn tí ó tún jẹ́ ìlúmọ̀ọ́ká orí ayélujára ní Ghana ìyẹn Shanta Bandu wípé ó kú ewu ọmọ tuntun eléyìí tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ta lọ́rẹ̀ Shanta Bandu ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán níbi tí ó ti gbé ọmọ tuntun náà dání léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àtúntẹ̀ tó ń ti àtúnpín fọ́nrán tó ń ti àwòrán náà sórí ìtàkùn ayélujára wọn ṣàtàbándù òkú èèwọ̀ ọmọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìrànlọ́wọ́ ti dìde sí ọmọ gbajúmọ̀ olóṣèlú Ikirimadù ẹni tí ó nílò kíndìnrín obìnrin ọ̀hún òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ̀rọ̀ sókè wípé òun nílò kíndìnrín pé tabari ẹnikẹ́ni tó lè ràn òun lọ́wọ́ láti fi kíndìnrín òun sílẹ̀ ní báyìí o ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Anastasia Michael ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ lẹ́tà ní ṣókí sí ọmọbìnrin ọ̀hún wípé òun ṣetán o láti fi kíndìnrín òun sílẹ̀ ṣùgbọ́n àdúrà ni wípé kí olódùmarè jẹ́ kó bá mu níwọ̀n gbà tí kò sí ọ̀kan nínú àwọn ẹbí rẹ̀ tó lè dìde láti yọ̀ǹda kíndìnrín wọn fún un òun ṣetán o láti ran obìnrin akẹgbẹ́ òun lọ́wọ́ òun kò sì fẹ́ ṣe eléyìí látàrí àti rí ohunkóhun gbà ṣùgbọ́n òun fẹ́ ṣe é láti lè rí dájú wípé arábìnrin ọ̀hún ń bẹ láàyè síbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà wòlíì olúwa ọládélé ògúndípẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Genesis ti àti fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí àwọn ènìyàn ń gbépò yí ẹnu wípé ó ń sọ nípa ẹlẹ́yàmẹ̀yà ó fi fọ́nrán yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rèé o wípé òun tilẹ̀ sọ lórí fọ́nrán náà wípé ẹnikẹ́ni láǹfààní láti lọ dìbò fún ẹnikẹ́ni tó bá wù wọ́n ẹni tó bá sì wù wọ́n ni wọ́n lè dìbò fún wípé òun kò dárúkọ bákan náà lòun kò ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni nínú ọ̀rọ̀ tóun sọ ṣùgbọ́n eléyìí tí àwọn kọ̀lọ̀rọ̀ sí kan yí ọ̀rọ̀ náà mò ń lọ́wọ́ tí wọ́n sì sọ wípé kì í ṣe nǹkan tí òun lérò nìyẹn ó wá lo fọ́nrán yìí láti sọ fún àwọn ènìyàn wípé ohun tí mò ń sọ kọ́ ni ohun tí àwọn ènìyàn ń rò ẹ díẹ̀ nínú fọ́nrán náà. You can vote for anybody as a member of my church. I have just told you who I am voting for. I am not saying compulsorily you must vote for